والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من أراد آدم إليك يا منسي ومنسي سبب كي يرانا الله أجر عند القيامة ونحن كي القرآن kíkẹ́ alukur'an ìjọsìn kanu nínú àwọn àjọsìn eléyìí tó ṣe pé téèyàn bá ti dẹnu lé kò lè túmọ̀ sí nǹkan mi yòóyí kéèyàn jọ́sìn fún Allah lọ kódà àwọn olùmọ́ni ọ̀tà níyàn rẹ̀ àbọ̀ ọ̀tà níyàn kó ń ṣe bẹ́ẹ̀ jọ́sìn fún Allah ìjọsìn ni ọjọ́ ẹ̀sìn fún ọ. òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n ọmọ mùsùlùmí bùkátà ọmọ kí alukur'an lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ṣe wà tá a láǹṣe àwọn adáadáa wà tá a láǹṣe púpọ̀ nínú rẹ̀ iná ló tún jẹ́ pé ní ìdàkejì àtúntẹ̀sẹ̀ ẹ̀rù ń bà wá ó mẹ́jẹ̀ pé àwọn ìṣẹ̀ tá ń dá ló ti gba gbogbo ládàá wa dànù ìwọ́n tẹ̀yìn bá dún ní máa kíkẹ́ alukur'an alukur'an tó ṣe pé harafi kan tẹ̀yìn bá kà nínú ẹ̀ ládàá mẹ́wàá lèèyàn fi gbà eléyìí ọ̀ràn yẹn lọ lọ́jọ́ gbẹ̀ngà ìyáàmà láti jẹ́ ẹni tí ọ̀rọ̀ náà lọ. kíkẹ́ alukur'an ó pàtàkì fún àwọn mùsùlùmí nítorí pé iṣẹ́ tó lọ́ àtúránṣẹ́ ni sanadu muhammed sallallahu alayhi wa sallam ó lè jẹ́ ojú ọ̀nà àtọ̀ láti sórí rẹ̀ tábà wọn máa ka báwo fi súnmọ́ pé ká máa tẹ̀lé àtẹ̀ wà bẹ́ẹ̀ báwo láti máa jìnà sí sọ ní ká jìnà sí àfi ká máa rí pàṣẹ alukur'an ìpele ìpele ìpele làwọn èèyàn ti ń kí alukur'an wọn bẹ nínú wa ẹni tó ṣe kéde ṣe ń kà wọn máa tún máa ti ń kà lákòókò kan náà tó tún máa ronú sí ti ń kà ó sì bẹ nínú wa ẹni tó ṣe kọ́ máa ké ó sì máa tún máa rẹ̀ àmọ́ kò ní ronú nípa àtúmọ̀ nǹkan tí ń kà nígbà tí bá ń kà ó sì wà nínú wọn ẹni tó ti kó nǹkan máa ké ni ọmọ àtúmọ̀ ti ń ké ẹnbọ̀sibọ̀sì yóò ronú nípa rẹ̀ ó tún wá wà nínú wọn ẹni tó ti kó nǹkan máa ké dáadáa yóò máa ké yóò máa kọ́ lẹ́nu kí èké ní kejì kẹta kẹrin wọn tí wọ́n tagbára láti rí káwọn ké síbẹ̀síbẹ̀ alẹ́ ni tí o máa fi ẹ̀rù tí ń kọ́ lẹ́nu kó nu àmọ́ pàtì kó nu àmọ́ pàtì bẹ́ẹ̀sibẹ́ tóró lórí bí ẹni tí èké rárá rárá lọ. wọ́n bẹ nínú àwọn mùsùlùmí tó ṣe pé ọwọ́ wọn bá eléyìí tí wọ́n máa ké nínú Al-Qur'an láti fi ṣe sọ̀rẹ́ ọ̀ma báwo wá ní sọ láti rẹ̀ mọ́tànàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tónílá sọ̀rẹ́ ẹ̀ta ìmẹ́lẹ̀mí yaqra bi ummil kitab kò sí sọlá ẹni bá ti sọlá ti tó fi fásitì àmínú sọlá tó ẹnìkan lòun ti gba islam ìgbà tó ṣírò iye ọjọ́ tó ti síwá tó ti lọ lórí rẹ̀ nínú islam ó dàbí ó ti pé ọdún méjì ó lé tí wọ́n ń sọ nípa àwọn oríṣiríṣi ìṣòro tí ń bá pàdé lẹ́yìn ìgbà tó di mùsùlùmí ìṣòro tí ń bá pàdé látọwọ́ àwọn sẹ́ńtẹ́ńsì kèfèrí tẹ́lẹ̀ tọ́lá àwọn lórí lè kà sí pé iná lélẹ̀ horo rẹ̀ ọ̀ yà gbẹ̀yìn yóò rí inú ẹran yóò pè lówó ní táwọn sì fún lóòótọ́ àwọn olórí ibú yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní nawọ́ kọ́wọ́ sí i wọ́n náà bẹ̀rẹ̀ sí ní rí àyípadà burúkú nù gbèsè ayé rẹ̀ pàtó wá kó tó wá rò wọ́n ní tọ̀ ní nǹkan tí yóò jẹ́ kó ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀pọ̀ nínú Islam wọ́n á ń bi léèrè kí ló ti máa ké náà alukur'an tóró ló ti di mùsùlùmí ó ti pọ́dún méjì ó ti lé ó ní wọn máa kankan kí o wọn máa kankan kí o tó ti di ọdún méjì ó ní bẹ́ẹ̀ ó sì ń ṣe sọlẹ́ ó ló ń ṣe sọlẹ́ sọlá tòrò ẹ̀ sọlá tòrò ẹ̀ wọ́n kankan fúnra rẹ̀ káàkiri ẹ̀ pọ̀ sí lẹ́yìn máa tó ṣe náfìlà òòsàn àwọn àwọn sọlá ti kan tí ó jẹ́ pé a máa ń ṣe láì jẹ́ pàtó sẹ́yìn máa yàtọ̀ sí lẹ́yìn gan ṣé sọ láti ọ̀ràn yàn bọ́ ọmọ ọlọ́wọ́ rí sọ pé wọ́n dà sí àbúrò ìsìláàmù rọ́wọ́ ló ń ṣe ń máa ń wọlé ọmọ fásitì àti olóòtú ọmọ fásitì àti à eléyìí lágbára sábà wò á rí pẹ́lú mi náà ti pẹ́ ní ìsìláàmù jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì tí wọ́n fi sínú ìsìláàmù ọmọ fásitì àti kí ni yà wá lẹ́nu torí ẹ irú mùsùlùmí wò lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí rọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọ̀bùrú bàjẹ́ làgbọ̀nlẹ̀ yorùbá ń bí tẹ́bà tó ń lọ sísàlẹ̀ báyìí tẹ́ ń lọ sàlẹ̀ báyìí títí tó fi dé gbogbo àwọn ìlú fúlàní haúsá tápà àwọn kànúrì ẹ̀rí pé alukurani wọn àti ṣeré gbogbo kálukú lọ́mọ alukurani yorùbá afọ́rin afọ́rin òfò àtàdánù ẹgbọ́n tí kálukú ń dá ó sì pera rẹ̀ lọ́mọ mùsùlùmí ó pera rẹ̀ lọ́mọ mùsùlùmí à báwo ló ṣe jẹ́ mùsùlùmí tó pé fáti aláṣàn ọ̀ma ta irú ìsìláàmù o ó ti gba ìsìláàmù tó pọ́dún méjì eléyìí túmọ̀ sí pé ẹja mójútó ọ̀rọ̀ ara wa a máa ibi tí bàtà ti ń ta wa náà lẹ́sẹ̀ a máa fi ta kù sí oníkàlùkù kó túnra rẹ̀ sí alukur'an ọkọjá bẹ́ẹ̀ bàbá gbọ́dọ̀ máa ké káwọn ọmọ rẹ̀ náà máa ké kíyàwó rẹ̀ ọ ké. nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ilé ìtàǹtì sẹ́sì olú ẹlẹ́dàá àkóso ọ̀rọ̀ fún wa subhanaka Allahumma wa ló ń lọ la ilaha illa anta kọ́ wa atubu